kọ́ríntì kejì orí kẹwàá. ṣùgbọ́n èmi paul tìkára mi fi inú tútù àti ìwà pẹ̀lẹ́ kristi bẹ̀ yín èmi ẹni ìrẹ̀lẹ̀ lójú yín nígbà tí mo wà láàrin yín ṣùgbọ́n nígbà tí èmi kò sí mo di ẹni ìgboyà sí yín ṣùgbọ́n èmi bẹ̀ yín pé kí ó má ṣe nígbà tí mo wà láàrin yín ni mo fi ìgboyà hàn pẹ̀lú ìgbẹ́kẹ̀lé tí mo rò pé mo ní ìgboyà sí àwọn kan. Si tí ń rò wá sí bí ẹni tí ń rìn nípa ti ara nítorí pé bí àwa tilẹ̀ ń rìn ní ti ara ṣùgbọ́n àwa kò jagun nípa ti ara nítorí ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ àwa ń sọ gbogbo èrò kalẹ̀ àti gbogbo ohun gíga tí ń gbé ara rẹ̀ ga sí ìmọ̀ Ọlọ́run àwa sì ń di gbogbo èrò ní ìgbèkùn wá sí ìtẹríba fún Kristi àwa sì ti múra tán láti gbẹ̀san gbogbo àìgbọràn nígbà tí ìgbọràn yín bá pé ẹ̀yin sì ń wo nǹkan gẹ́gẹ́ bí wọ́n ti fi ara hàn lóde bí ẹnikẹ́ni bá gbẹ́kẹ̀lé ara rẹ̀ pé ti Kristi ni òun í ṣe ẹ jẹ́ kí òun kí ó sì tún ro èyí nínú ara rẹ̀ pé bí òun ti jẹ́ ti Kristi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwa pẹ̀lú sì jẹ́ ti Kristi nítorí bí mo tilẹ̀ ń ṣògo àṣeré kọjá nítorí àṣẹ wa tí Olúwa ti fi fún wa fún ìdàgbàsókè yín kì í ṣe fún ìbìṣubú yín ojú kì yóò tì mí kí ó má ṣe dàbí ẹni pé èmi ò fi ìwé kíkọ dẹ́rùbà yín nítorí wọ́n wí pé ìwé rẹ wúwo wọ́n sì lágbára ṣùgbọ́n ìrísí rẹ jẹ́ aláìlera ọ̀rọ̀ rẹ kò ní láárí kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó rò báyìí pé irú ẹni tí àwa í ṣe ní ọ̀rọ̀ nípa ìwé kíkọ nígbà tí àwa kò sí irú bẹ́ẹ̀ ni àwa ò sì jẹ́ ní í ṣe pẹ̀lú nígbà tí àwa bá wà nítorí pé àwa kò dáṣà ti ka ara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí ń yin ara wọn ṣùgbọ́n àwọn tìkára wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n ń fi ara wọn díwọ̀n ara wọn tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn ṣùgbọ́n àwa kò ṣògore kọjá àlà wa ṣùgbọ́n nípa àlà tí Ọlọ́run ti pín fún wa àní àlà kan láti dé ọ̀dọ̀ yín nítorí àwa kò nawọ́ wa rí kọjá rárá bí ẹni pé àwa kò dé ọ̀dọ̀ yín nítorí àwa tilẹ̀ dé ọ̀dọ̀ yín pẹ̀lú nínú ìrere Kristi àwa kò ṣògo rékọjá àlà wa èyí nìní lórí iṣẹ́ ẹlòmíràn ṣùgbọ́n àwa ní ìrètí pé bí ìgbàgbọ́ yín ti ń dàgbà sí i gẹ́gẹ́ bí àlà wa àwa ò di gbígbéga lọ́dọ̀ yín sí i lọ́pọ̀lọpọ̀ kí a bá lè wàásù ìrere àní ní ẹkùn tí ń bẹ níwájú yín kí a má sì ṣògo nínú àlà ẹlòmíràn nípa ohun tí ó wà ní àrọ́wọ́tó ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣògo kí ó máa ṣògo nínú Olúwa nítorí pé kì í ṣe ẹni tí ń yin ara rẹ̀ ni ó yanjú bí kò ṣe ẹni tí Olúwa yìn.